opposite ilé epo gofas látago mẹ́jọ àárọ̀ dago kan ọ̀sán ni mo dá ẹ̀ lóhùn ní ọjọ́ tuesday ní ọ̀ṣọ́tẹ̀ ní ìlú ọ̀fà ní ìpínlẹ̀ kwara gbogbo etí tó ń gbọ́ mi etí yóò ní gbọ́ bí o ẹ̀ ní mọ̀ bànújẹ́ o gbogbo olétẹ̀ tí ń wò mí káàkiri àgbáyé ilé yóò ní dàrú o ẹ̀yin tẹ́ wà nílùú ọba lọ́hùn tẹ́ bá ọrọ̀ ajé lọ ẹ̀ ní bẹ́kún wálé o ẹ̀ pẹ̀rú ẹ̀ kẹrù wálé ni o yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ o. àṣẹ àṣẹ àṣẹ bàbá àṣẹ àṣẹ àṣẹ àti gbọ́ bàbá bàbá ee eh, eh, àwọn kan pè mí wọ́n ní sódà kéèyàn máa ṣe yahoo. Ah, àníṣe gbogbo sẹ́tọ̀ ọba fi làwọn jàre èdè sì máa pààyàn kíni ọ̀dà ààrẹ eh? ah, máa ẹ ṣe sùúrù tí ìbá eré ẹni tó bá ya wèrè tí ò pé lónìí wà yahoo ọ̀dà. ní òní yahoo ọ̀dà. ẹni tó bá dìrì ẹ bá dàrú tó ya wèrè. Hmm. ìdí nìyí àwọn olóṣèlú wa hmm. wọn kó gbogbo wa lọ ìlú èbó. Hmm. yẹ kó fi sọ ọrẹ síbí hmm. ṣùgbọ́n ayé gbogbo wọn bàjẹ́ ni gbogbo olóṣèlú tí bá kó wa lòkè fún ayé ìdánwò bàjẹ́ ni. Hmm. àṣẹ bàbá ẹ má ṣe pé ìtàwí káwọ bàbá ẹ má ṣe pé ìtàwí. àìsàn tí ó fi ná gbogbo owó yóò dé bá hmm. mo ń gbọ́ bàbá. gbogbo olóṣèlú ṣe ti ń kó wa lókè òkun tó yẹ kó fi ṣàǹfààní fún wa ayé rẹ̀ ó bàjẹ́ tìrantìran ni. kí ni mo wí. ayé rẹ̀ ó bàjẹ́ tìrantìran. ẹ̀ ń kówó wa ẹ̀ ń kó lọ ìlú èbó ẹ gbọ́ yorùbá mi yé. mo ń gbọ́ bàbá. àwọn èèbó wọn á pọ̀ bàbá alẹ́rú gbogbo wọn àlùmọ́nì wọn kò lọ. Hmm. àwọn wá wá jí wípé kí ló dáwọ́ tí àwọn yìí. Hmm. Hmm. wọ́n ní dàda ò lè jà ṣùgbọ́n láàbúrò tó gbójú. ẹ gbọ́ yorùbá mi yé. àwọn ọmọ wa ni agbójúlé báyìí. ẹ mọ̀ wá kú wa ṣùgbọ́n tẹ́ẹ̀fì là tẹ́ẹ̀fì níyàwó láì jẹ́ pé ẹ pààyàn láì jẹ́ pé ẹ gẹ́rí láì jẹ́ pé ẹ kẹ́sẹ̀ ìbẹ̀lẹ̀. bàbá ó bẹ̀ ń lẹ̀ bàbá orí atẹ́gùn làwà ẹ má jẹ yẹn rọ àsọ̀rọ̀ orí atẹ́gùn làmọ̀ wá orí atẹ́gùn làmọ̀ wá bàbá. Hmm. Hmm. Hmm. òfin wo ló ní ìmọ̀ ìjàgbé kò sí òfin wo ló ní ìmọ̀ ìwàgò kò sí tàbí òfin nàìjíríà wo ló ní ìgbọ́dọ̀ ṣe oṣooṣẹ́ fún yẹn. tí ò látẹ̀mí lọ. tí ò látẹ̀mí lọ òfin nàìjíríà wo ló ní ìgbọ́dọ̀ ṣèyọ́nú fún yẹn egun nugo rẹ dẹ tún wà lẹ. Ah, ah, eh, atọ́kùn ẹ gbogbo ọmọ yahoo ẹ máa bọ̀ wá. Ah! <laughs> bàbá káwọn ọmọ yahoo máa bọ̀ wá. Ah! kí ló dé tíjọba ò pèsè sábà àwọn ọmọ wa. Hmm. Hmm. iṣẹ́ tó dá ńlẹ̀ yìí hmm. àwọn ọmọ olóṣèlú ni. àwọn ọmọ olóṣèlú ni. Hmm wo wo omi tó ti wò ní ìsìn ìyàwó ààrẹ orílẹ̀-èdè wa ń ọmọ rẹ̀ ń kó ọmọ ọmọ rẹ̀ ń ṣe ìyàwó. ó ṣe ìyàwó. amẹ́rí jet ni ọlọ́lọ́ báàkì síbẹ̀. kò níye ẹ wá dúró owó tó wà lẹ́lẹ́. ẹsẹ̀ gbá dọ́là. ẹ wọ́n á fi páàkì ẹ̀ wọ́n wá ní ká sọ̀rọ̀ bá fẹ́ máa náwó àwọn kẹ́kẹ́ ò sọ́ra. kẹ́kẹ́ sọ́ra wèrè wèrè yẹn ni ó sọ pé kẹ́kẹ́ Hmm, We're èèyàn ló sọ pé kéèyàn sọ́ra. ọlọ́run máa ṣe pé kinní kan. Hmm. àwọn náà gbé lọ lásìkò ọmọ yorùbá ẹ là o ẹ má hmm. pààyàn ẹ má jalè ṣùgbọ́n lórí bí ẹ máa tẹ̀ yìí náà ni ẹ máa tẹ̀. ká máa tẹ̀ èso. ìtẹ́ ìmọ̀ ìtẹ̀. bàbá bàbá ṣùgbọ́n ṣe wá bọ̀ wípé nàìjíríà eh, yóò bó ṣe jà fún kéèyàn jà fún rí ara rẹ ni. ìjà fún yòó ìjà kìí pé bóyá ìjà fún pé kọ́ máa dà fún yẹn o tó bá jẹ́ pé lórí pé kọ́ máa yòó bó lè dá ni bisimilá. Hmm, pé kó lè dá fọmọ Yorùbá. ìjà tí ń jà ẹ̀ ń jà wípé káyé èèyàn bàjẹ́ náà hmm. ẹ̀wọ̀n bí ọ̀tọ̀ ni pé kí ọmọ jàjà wípé ẹ bá ti rí ẹ pa hmm. àníjà pọ̀ gbọ́dọ̀ dáa fún ọ náà ọ̀rọ̀ pé à ń jà fún yàn ìjà tá à ń jà yàtọ̀ síra wọn àjàjà lẹ àjàjà má tẹgbẹ́ àlọ́ ọgbọ́dọ̀ ga ọgbọ́dọ̀ tẹgbẹ́ ọgbọ́dọ̀ déèyàn ọgbọ́dọ̀ gánú ayé níran Yorùbá tiwa yóò lọ́la ó dà bàbá. farabalẹ̀ ṣe àníṣe kí ó ṣe kí ni. yóò la. yóò la. èèbù yẹn ìbolóṣèlú gangan. àbolóṣèlú. Ah, hmm. fi ẹ̀tọ́ ọmọ Yorùbá dùn ún hmm. fi ẹ̀tọ́ orílẹ̀-èdè Nàìjíríà dùn hmm. gbogbo owó tó kẹ́ ẹ kó fún wa Nàìjíríà ká fi ṣe dáadáa kẹ́ ẹ dálé iṣẹ́ Nàìjíríà ń kó lo òkè òkun ẹ̀yẹn nu Ọlọ́run. bàbá àwọn nu ọlọ́ọ̀nù. ẹ wàá lówó ẹ máa kó lọ lú èbó. Hmm, ṣùgbọ́n àwọn farabalẹ̀ ọmọ táwọn olóṣèlú wa lọ máa ń ṣe nílùú èbó ni. kí ló ń ṣe bàbá. wọn lọ máa bó bèè sùn ni. Ah! ẹ̀yin náà láì ṣiṣẹ́ fún wọn. ẹ̀yin láì ṣiṣẹ́ fún wọn. sọ́wọ́ ayẹ kí wọ́n á sì lò. Ah, ẹ̀yin náà tó bá ti wá kó bá tó bá ti dọ́dọ̀ yín ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́ agbára bàbá lẹ́yìn lé wọn lọ́wọ́. sọ́wọ́ ayẹ kí wọ́n sì lò. Hmm, hmm. wọ́n wà lọ́mọ lọ bó bèè sùn wọ́n nìkan gbọ́mọ wá láti India wọ́n ti lé jẹ́ǹsì tí ó gbọ̀n wá láti India sí United Kingdom. Ah, ah. wọ́n lè ná ten million lórí kí bọ́ ọmọ kan sùn. wọ́n fẹ́ bọ́ ọmọ kan sùn ten million kọ́ dàda fẹ́ five million bẹ́ẹ̀ bàbá. wọ́n bá kó ten thousand wá ságbo ọba wa yìí pé ẹ̀yin ọ̀dọ́ tí mẹ́mbẹ́ wo ten million yìí o a fẹ́ máa fún yín ní just two hundred thousand ẹ̀ wá dúró èèyàn tí ó tara two hundred thousand wọn la. Hmm. iná lọ̀pọ̀lọpọ̀ fi ń kú nípò táyé wọn fi ń bàjẹ́ torí wọn ọ̀dá ńlé. Hmm. bàbá tí ògbólóṣèlú de wà dáa ni. ẹ ṣàgbọ́n bukọ̀ mélòó ló lánàá <laughs> báwo ibi táwọn lọ lónìí kọlu ohun tá a sọ̀rọ̀ yẹn lórí ni pé báwo lọmọ Yorùbá báwo la ṣe fẹ́ là. ẹ rò pé oṣù tí ń bẹ lára olóṣèlú kó tó dépò ní fi ń hmm, ìjọ òṣèlú Nàìjíríà sì yàtọ̀ sórílẹ̀-èdè mi hmm. òṣèlú Nàìjíríà ń gbé bá ti jàjà débẹ̀ o hmm. kò ní rẹ̀ òṣèlú tó sì mọ́ mọ́ sáré o ò ní sáré wípé constituency rẹ o state rẹ o kí ni bó ṣe jà fún wọn tí mo fi rọ́nà mú hmm. tó kọ̀ lóò ní parẹ́ hmm. ṣèbá àwọn kala akíntọ́lá tá à ń dakọ lónìí hmm. àwọn kala awólọ́wọ̀ tá à ń darúkọ lónìí kí ló fà ṣèbí tí wọ́n ṣe kalẹ̀ ni wọ́n fi di ẹni àpésìn ẹni àpébọ àtàrán tí wọ́n lénìí kí lẹ́yìn wá ṣe ẹ̀rí pọ̀ pọ̀lọpọ̀ olóṣèlú ti tánú lénìí sí wọn ọ̀rọ̀ kọ̀ gùn wọn. Hmm. wọn á nígbà náà buhari yóò jẹ káwọn oró buhari yóò jẹ wọn nígbà wọn ò ṣe dáadáa kálé tẹ́lẹ̀. ó dá ẹ ṣe bàbá torí facebook wọn mọ́nítọ̀ wá dáadáa ẹ bọ́ yẹ ká sọ̀rọ̀ jù lórí ewé àtẹ̀gbò òun ni àwọn sọ̀rọ̀ lórí ẹ̀yin tẹ́ wàá di facebook ẹ ṣeun àdúpẹ́ o tẹ́ ẹ ti ẹ̀ tètè lé wa jáde tẹ́ ẹ dúró tì wá yóò dà fẹ́ yìí náà alẹ́ gbọ́ kan tá a sọ ni ẹ mọ̀ wípé bí ó ṣe dáa fọmọ yorùbá òun nìkan tí a sọ ẹ má gbàgbé àbá ẹ má píkì kọ́ yìí ẹ má gbàgbé ẹ àti parí ètò ní ọjọ́ ti tòní akàtúnyàbá etí à ń sọ yìí ni ẹ má gbàgbé ẹ láìkí péjì ẹ share ẹ ẹ lọ sórí youtube channel wa ẹ máa rí gbogbo iṣẹ́ bàbá iṣẹ́ bàbá kan ti dírọ́pù láàárọ̀ yìí láàárọ̀ yìí láàárọ̀ yìí ìkan tún máa dírọ́pù lọ́la bàbá ní aago mẹ́rin lọ́sàn-án yìí ń bolẹ̀ máa wà ilé náà ní wà jí ń dáhùn yẹn lóhun. ó nètò kan tá a máa ń ṣe ni àmọ́ bóyá lè gbé wá sórí ètò òun ni. Ah, tó bá jẹ́ pé bí ó ṣe dá fọmọ Yorùbá náà. bí ó ṣe dá fọmọ Yorùbá náà ni. mo wà nílé èmi eh, èmi gangan la ń tọkùn rẹ mo máa gbóríṣiríṣi àwọn èèyàn wá pé kí lọ́nà àbáyọ. jẹ́ pé bí ó ṣe dá fọmọ Yorùbá ni bísímìlà. Hmm. ẹ wo tó bá tún di aago mẹ́rin ẹ tún bá àwa pàdé ẹ wo ẹ láìkí péjì ẹ share ẹ lọ sórí YouTube channel wa ẹ Adùn Àṣà Yorùbá TV ẹ subscribe ẹ máa rí gbogbo ṣe bàbá ẹ máa rí wò níbi bẹ́ẹ̀ ó ṣe kí ni ó dàbọ̀.